Kólósè orí kẹta. Nítorí náà, bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa lépa àwọn ohun tí ó wà lọ́run níbi tí Kristi wà, tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa lépa àwọn ohun tí ó wà lọ́run, ẹ má lépa àwọn ohun tí ó wà láyé. Nítorí ẹ ti kú, ẹ̀mí yín wà ní ìpamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nígbà tí Kristi, ẹni tí í ṣe ẹ̀mí yín bá farahàn, ẹ̀yin náà yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. nítorí náà ẹ pa àwọn ìfẹ́kúfẹ́ ẹ̀yà ara yín ti ayé run àwọn bíi àgbèrè ìwà èérí ṣekúṣe ìfẹ́kúfẹ́ àti ojú kòkòrò ti ṣe ìbọ̀rìṣà nítorí nǹkan wọ̀nyí ni ìbínú Ọlọ́run ṣe ń bọ̀ ẹ̀yin náà ti wà lára irú àwọn ènìyàn wọ̀nyí nígbà kan rí nígbà tí ẹ̀yin náà ń ṣe nǹkan wọ̀nyí ṣùgbọ́n ní àkókò yìí ẹ pa gbogbo àwọn nǹkan wọ̀nyí tì ìbínú inú fùfù ìwà burúkú ìsọkúsọ ọ̀rọ̀ ìtìjú ẹ má purọ́ fún ara yín nígbà tí ẹ ti bọ́ ara àtijọ́ sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí ẹ ti gbé ẹ̀dá titun wọ̀ èyí ni ẹ̀dá tí ó túbọ̀ ń di titun síwájú àti síwájú gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa tí ó mú kí ènìyàn ní ìmọ̀ Ọlọ́run. nínú ipò titun yìí kò sí pé ẹnìkan ni gíríkì ẹnìkan ni júù tàbí pé ẹnìkan kọlà ẹnìkan kò kọlà ẹnìkan aláìgbédè ẹnìkan ẹlẹ́nu òdì ẹnìkan ẹrú ẹnìkan òmìnira nítorí Kristi ni ohun gbogbo tí ó wà nínú ohun gbogbo. nítorí náà ẹ gbé àánú wọ̀ bí ẹ̀wù àti inú rere ìrẹ̀lẹ̀. ìwà pẹ̀lẹ́ àti sùúrù bí ó ti yẹ àwọn ẹni tí Ọlọ́run yàn tí wọ́n sì jẹ́ ènìyàn Ọlọ́run àti àyànfẹ́ rẹ̀ ẹ ní ìfaradà láàrin ara yín ẹ máa dáríjì ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn kan sí ẹnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa ti dáríjì yín bẹ́ẹ̀ gan-an ni kí ẹ̀yin náà máa ṣe sí ara yín boríborí gbogbo nǹkan wọ̀nyí ni pé kí ẹ gbé ìfẹ́ wọ̀ ìfẹ́ ni ó so àwọn nǹkan yòókù pọ̀ tí ó sì mú wọn pé kí àlàáfíà láti ọ̀dọ̀ Kristi máa ṣe alákòóso ọkàn yín nítorí Ọlọ́run pè yín láti jẹ́ ara kan nítorí àlàáfíà yìí ẹ sì máa sọpẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lẹ́kùnrẹ́rẹ́ kí ẹ máa fi gbogbo ọgbọ́n kọ́ ara yín kí ẹ máa fún ara yín ní ìwúrí nípa kíkọ orin Dáfídì àti orin ìyìn àti orin àtọkànwá ẹ máa kọrin sí ọlọ́run pẹ̀lú ọpẹ́ nínú ọkàn yín ohun gbogbo tí ẹ bá ń ṣe ìbá jẹ́ pé ẹ ń sọ̀rọ̀ ni tàbí pé ẹ ń ṣe nǹkan kan ni ẹ máa ṣe ní orúkọ olúwa jésù ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀. ẹ̀yin aya ẹ máa bọ̀wọ̀ fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ kí onígbàgbọ́ máa ṣe ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín ẹ má ṣe kanra mọ́ wọn ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ràn sí àwọn òbí yín lẹ́nu nínú ohun gbogbo nítorí ohun tí ó wu olúwa nìyí ẹ̀yin bàbá ẹ má ṣe rorò mọ́ àwọn ọmọ yín kí ìrẹ̀wẹ̀sì ọkàn má bàa bá wọn ẹ̀yin ẹrú ẹ máa gbọ́ràn sí àwọn olówó yín lẹ́nu nínú ohun gbogbo kí ó má jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ yín nìkan ni ẹ ó máa ṣiṣẹ́ bí ìgbà tí ó jẹ́ pé ènìyàn ni ẹ ń fẹ́ tẹ́ lọ́rùn ṣùgbọ́n ẹ fi gbogbo ara ṣiṣẹ́ ní ìbẹ̀rù olúwa ohunkóhun tí ẹ bá ń ṣe ẹ ṣe é tọkàntọkàn bí ẹni pé olúwa ni ẹ ń ṣe é fún kì í ṣe é fún ènìyàn níwọ̀n ìgbà tí ẹ mọ̀ pé ẹ ó rí ogún gbà gẹ́gẹ́ bí èrè láti ọ̀dọ̀ olúwa olúwa kristi ni ẹ ń ṣe iṣẹ́ ẹrú fún nítorí ẹni tí ó bá ń ṣe àìdára yóò gba èrè àìdára kò ní sí ojúṣàájú